ọlọ́run ní wàmínà náàsì máa ń yu jáde lófin láàyè bẹ̀gọ́ eré ìlímìn ó wà nínú àwọn ènìyàn máa ń yu jáde lófin láàyè ẹni tí ń sọ̀rọ̀ àríyànjiyàn ìfọ̀rọ̀wérọ̀ nípa àlọ́ bẹ̀gọ́ eré ìlímìn láìsí ní ìmọ̀ àlùkùránì wàláhùdán kò sì ní súnà níbi lọ́wọ́ kì í sọ súnà wàlá kìtàbí mùnìrín kò tó wá ní tíà kankan táwọn àfáà fi ṣàlàyé kùránà àtàdísì lọ́wọ́ kò ní òun náà làáfà ara rẹ̀ kò fẹ́ gba Buhari wọ́ kò fẹ́ gba Muslimu kò fẹ́ gba ibùnú kẹfẹ́rì kò fẹ́ gba tọ́bárí kò fẹ́ gba mọ́mọ́lẹ́kì ẹnu alákàá mo ti gbọ́ pé wọ́n ṣe tíra kan bọ́ ọ̀ta tí àáfàá kan ti sọ pé kèfèrí ni gbogbo àwọn àyímọ̀ wa Imam Maliki ni o Abu Hanifa ni o wọ́n dà kọ́ tíra mílíọ̀nù ò tí ì rí tèmi o irú àwọn èèyàn wọn yẹn nìyẹn no knowledge of Quran bẹ̀gẹ́rẹ̀ ẹ̀yẹ̀mí wàlá hudan no knowledge of hadith kò ní máa dí sí kankan wàlá kitabin munirin kò wá sí tíà kankan tó ń tàn mọ́lẹ̀ sí àgbọ́yé Quran àti àgbọ̀yé àdìsí fún kọ́mọ tí àkankan kọ̀ọ̀ká tí ẹnìkankan rí òun nìkan ló fẹ́ dágbálé ayé ó sì fẹ́ dágbọ́n kò fẹ́ gbọ́n ọgbọ́n lọ́dọ̀ ẹnikẹ́ni is is that possible ká sọ pé ọgbọ́n tá a gbọ́n yìí o adágbọ́n ni ẹ kò possible ẹnìkan kì í dágbọ́n lé ayé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ríra wọn gẹ́gẹ́ bí tó dágbọ́n gbogbo oyè wọ́n sì mọ fúnra wọn Jamiu Adégún wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀sásù wọn pè é ní ìsìn wọ́n ti ń pè dókítọ̀ àmọ̀gbà tó dìfẹ́ǹdì phd rẹ̀ kò sì dìfẹ́ǹdì kankan kọ́ lọ́ọ̀bì kankan mọ́ and is now being addressed as a doctor wọ́n ní doctor ustaz nígbà bá tó fi bíbí ọdún bíi márùn yóò tún di professor doctor ustaz gbèsè máa ń fúnra wọn lóye ìrọ̀nù bí ẹni pé àwọn ni monopoly of wisdom àwọn nìkan wọn làwọn nímà wọ́n máa jiyàn nípa àlọ́ọ̀ kò sí máa kùránì kò sí máa hadísì kò sì sí ọ̀rọ̀ tíra kankan lọ́dọ̀ wọn tí ń tàn sí ọ̀rọ̀ ẹ̀sìn sáà ni yàá ti fi yìí tẹ bá wá ń pè é wá wá tẹ́tí gbọ́ àlàyé yọ wá yín yóò kọ ìpàkọ́ sí yín pé kìí sóhun òun ti ju gbogbo àwọn tí ń jókòó síwájú ẹ̀yẹn lọ òun jù wọ́n lọ ń tòun òun tó ń jẹ́ dókítọ̀ tóun ti gboyè ńlé. lìyùdílà ń sẹ̀dí ìlìláì ó yí irun sọ́dí nítorí kó lè ṣi àwọn èèyàn lọ́nà ní o làwọn fi dún ní yáhísíyún ẹ máa wò ó ìyẹpẹrẹ ó jẹ tiẹ̀ láyé kẹ́yìn ni ó yẹpẹrẹ kẹ́yìn ni o. Ghulam Amadu ó kú nu ṣáláńgá ni ó kú nu tọ́ílẹ̀tì ni Ahmadiyya ìfẹ́ gbọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ibi tọ́gà wọn kú sínú ó kú kú kọ́lẹ́rà ni làhùn fi dúníyà kìzíyún ìyẹpẹrẹ kan nìyẹn fún un láyé wànúdíkù yàwọ́màlẹ̀kìyà àmàtì àdáàbálẹ̀ àríkọ́ tó bá wà dọjọ́ àlẹ̀kìyà náà àjẹkọ́ tọ́ ìyá náà wò yóò tọ̀ wò títọ́ wò tọ́lọ́ ń dá akọ yìí yóò wọ̀ náà níjẹ́ bẹ́ẹ̀ o zaalika abimakọ da mati yadaka wọ́n wàá sọ fún pé òun jìyà ná báyìí nítorí iṣẹ́ ọwọ́ rẹ ni o nítọ́wọ́ ẹ tì síwájú ló ń jẹ̀yà rẹ̀ yìí o wa anna Allah laysa bí zọlá mílíọ̀nù àbídẹ́ àti pé dájúdájú Allah kò ní í ṣe àbòsí fún ẹrú taláìmọ̀kanu àti oníbídíà nìyẹn ìsọ̀rí kẹta tó ń tì tún lè jẹ́ òní kọ́ọ̀rìjùn ànìdín kọ́ọ̀rìjùn ànìdín kó jẹ́ tó ti kú ònú ẹ̀sìn pátápátá ó bẹ̀ kan ti yọ dànù kó ònú ẹ̀sìn hum àdáwò ní islámì àwọn ni ọ̀tá islam àwọn ni christians àwọn ni jews. wàháhù láì Iru àwọn wọ̀nyẹn yẹ̀kúlù Allah ta'ala fihim Allah subhanahu wa ta'ala ń sọ nípa wọn pé walan taridọ́ àǹkálẹ̀ yẹ̀húdù walan nasara hatta tattabi'a millatahum àwọn yẹ̀húdí àtàwọn nasara tá a mọ̀ sí Christians wọn ò ní yọlú sí wa àlẹ́bì àti wa àtàwọn tó tẹ̀lé ọ títí. tẹ́ẹ̀fì di christian tẹ́ẹ̀fì di jew ńgbà yẹn tẹ́ gbogbo ọ̀nà ni wọ́n máa wá láti sọ yìí di bíi tiwọn kúl ànábì sọ fún wọn pé iná húdà lọ́ọ̀ sọ fún wọn pé ọ̀nà àmọ́ ọlọ́run ìsìláàmù yìí ó wà lè hùdà ọ̀nà àmọ́ o má wọn kó bọ́ o wọ́n lè pọ̀ lọ́tún kí wọ́n pọ̀ lọ́sí o má jẹ́ kí wọ́n kó bọ́ o. wàhálà yìí ni tabata ahawa ahum dagudaju tó o bá fi lè tẹ̀lé ìfẹ́ nù wọn báadà lẹ́bí já ká mínàlá ìlími lẹ́yìn èyí tó dé wá bọ́ ọ nínú ìmọ̀ máa láka mínà lọ́ọ̀hì mi wà lè yín wà lánà sí irin. tó o bá fi lè tẹ̀lé wọn tó o fi islam sílẹ̀ nítorí pé wọ́n láwọn rí ọ̀rọ̀ kan nu kùránì tí ò yé wọn nígbà tá sí wọn náà àìmọ̀kan si ń pe lọ́dọ̀ tiẹ̀ náà digbí wọn náà bá ní ọ̀tọ̀ ah, ni ọ̀tọ̀ ni tọ́ba filẹ̀ tẹ̀lé kírísítẹ́nì ó rí i pé máa lákàmínà lọ èmi wàlí yín o ò ní rí aláàbò kan lọ́dọ̀ ọlọ́run mọ́ ẹnìkan tí ó dáàbò bọ́ ń bi yà ò ní rí mọ́ wàlá o ò sì ní rí kankan mọ́ tí ó ràn lọ́wọ́ nínú iná nígbà tó lọ́nba jù ọ́ sínú iná torí ẹ bá lọ kú sínú ẹ̀sìn míì yàtọ̀ sí ìsìláàmù iná ní lọ tààrà wọ́n sì kọrin náà fúnjọba kú iná ló lọ tààrà iná ló lọ tààrà bàbá wọ̀ náà o iná ló lọ tààrà ìyá wọ̀ náà o iná ló lọ tààrà iná ló lọ wọ́n tún kàn lùtì iná ló lọ tààrà bàbá wọ̀ náà o iná ló lọ tààrà wọ́n kọrin fún ọ wọ́n kọ́ fún wọn gọ́tọ̀ bá kú. fanahanu nítorí náà àwa wàmúnkiru sunna àtẹ̀ntó gbógun ti sunna nu'minu anláìsábílẹ̀ quran àjọgbà pé kò sí ayata arudinao ikhtilafin àjọgbà pé kò sí any contradiction or any disharmony nínú Quran a jọ gbà pé kò sí takora kò sí àìgbórégé náà ní Quran nítorí pé Allah sọ pé walau kana min indi ghairillahi tó bá gá sí pé Quran wá látọ̀dọ̀ ẹlòmíì tí kìí ṣe Allah ni lawajadu fihi ikhtilafan kathira wọn ìbá rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa nínú rẹ̀ ìyẹn nu sùrọ́tù lè sá tọ́yì fàmáàdà àwa àtàwọn tó tako súnà àwa àtàwọn tó tako àdìsí náà ń dákọ̀ wọ̀nyí àdọ́gba pé àyà kùránì kì í takora wọn fàmáàdà láwùjá àádóhùn àlà àyàtọ̀ ìní kí ló wá máa ṣẹlẹ̀ tí ọ̀kan nínú àwọn tó tako àdìsí tó bá dé pẹ̀lú tó dé sórí àyà méjì kan min kitabillahi tí àyà méjì kì í sì wà nù alukurani eh, min kitabillahi tó wà nù alukurani bainahuma ta'arudu zahiri tí ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ tó sì wà ń bẹ láàrin àyà méjèèjì kí ló máa ṣe tààrọ halisayekun anabilikuran ta'arudun tààrọ ṣé wàá rí ohun tóun hal sayekulu ṣé máa sọ pé ǹjọ́ máa sọ pé anabele quran taarudun ṣé máa sọ pé ìtakùrọ̀ wà nínú kùránì ni um, tàbí anáwó sayabuzilu kò sọ̀ra jùdí àbọ̀ máa wá ná àwọn ìgbìyànjú rẹ̀ tìǹtìǹtì náà lè yẹ́jìmá náà lè àyà àti láti lè harmonize láti lè lu àwọn àyà yẹn papọ̀ sí ifá àmìsọ̀ yìí ní orí àgbọ̀yé tó dáa ṣé yóò gbé àyà yẹn jù ú lẹ̀ níbẹ̀ kò ní í gbàgbọ́ tàbí wọ́n máa ṣe gbìyànjú láti wá bí ó ṣe mọ báwo la ṣe lè lu àyà méjèèjì papọ̀ tí ọ̀kan ò sì ní tako èkejì rẹ̀ kí ló máa ṣe nǹkan ọ̀làbẹ̀lì wùlà tọ́ba gá sí pé àkọ́kọ́ ló mú ìyẹn pé sọ máa sọ pé kùránì takora wọn ni tó bá gá sí pé ìyẹn lọ́ba sọ fàkọ̀dì ó ti di kèfèrí wàyí nǹkan làbí sáàníyà tó bá sì sọ kejì kí ni option kejì tó máa harmonize àyà méjèèjì tí ó wà á kí ni àyà àkọ́kọ́ kí làgbọ́yé ẹ̀ dúró lé lórí àyà kejì kí ni àgbọ́yé ẹ̀ sí kí ni tó dúró lé lórí tọ́ba sì ṣe yẹn fakọ́di ìntàhàjà mánìyàjà àlàsùnà ó ti tọ́jú ọ̀nà àlùsùnà nù tọ́ba mú àkọ́kọ́ pé kùránì takora wọn ó di kèfèrí nù tọ́ba wa mú ìlànà kejì pé kò takora wọn ó ní àgbọ́yé tọrọ mọ́kìnní kejì ni that is the way of alusunna that is our manihaj that is our method tá máa apply whenever we encounter verses that appear contradictory fi dari taarudi bẹ́ẹ̀ nàlẹ́ Qur'an wa sunna ojú ọ̀nà àwọn alùsùnà nìyẹn láti lè prevent ntí wọ́n lè pè ní ìtakora láàrin Qur'an àti hadisi wa ma alehi illa an yutabbiqahu bẹ́ẹ̀ nàlẹ́ Qur'an wa sunna tọ́ba wa rí bẹ́ẹ̀ tọ́ba gasi pé option kejì ló mú pé wàá wá the way to harmonization the way to harmonization àgàsí wípé wà má àlè yìí kò sí kinní kan tó wá tún jẹ dandan fún ọmọ ilé ayùtọ̀ bí kan hù àfi kó o tẹ̀lé lànà yẹn bẹ́ẹ̀ náà lè Kùránì wá sunna láàrin Kùránì àti sunna kàmá yùtọ̀ bí kù bẹ́ẹ̀ náà lè Kùránì gẹ́gẹ́ bó o ṣe lò láàrin Kùránì sí Kùránì. Si to harmonize aya Qur'ani bẹ́ẹ̀ the same way you do with hadith and Quran ba'duhu hulil ba'di you harmonize a part with another part jẹ́ kí apá kan hadisi àti apá kejì rẹ̀ jẹ́ kí wọ́n gún régé wọn pẹ̀lú system tá a fi harmonize we have system of harmonizations of Quran and hadith lè tó ga sí pé tó bá jẹ́ skọ́là ó yẹ kó ti à ń sọ yìí wọ́n bá fẹ́ mú àpẹẹrẹ wá fún wa báyìí those verses that appear contradictory those verses àwọn verses tó yẹ pé tó bá ń wò lọ́ọ̀kan báyìí with your little knowledge wà wá confused with your little knowledge pẹ̀lú bí mọ̀lẹ́sẹ̀ tó nǹkan àmọ́ àti fún ọ ní ọ̀nà àbáyọ o whenever you have confusion go back to your scholar mọ̀lẹ́kẹ́sì ò gbọ́ ọmú o bí wọ́n ṣe ń wo tẹlifíṣàn sọ̀ǹdọ́ lèṣù náà ń wú ọ ìwọ ń wo tẹlifíṣàn èṣù ń wò wọ èṣù yẹn wo tẹlifíṣàn tiẹ̀ iléeṣẹ́ tí ẹ̀fẹ̀ kan ni àpótí èṣù wulẹ̀ ni tó ti yé tí wọ́n bá ti wá dókòó tìbẹ́ tó ń wò wọ́n á máa wo ìwọ yóò á máa wò ọ́ yá àmọ́ wọn bí ó ṣe mú ọ. aka ah, ah, hamsila litaarudu azọhiri fili kurhan gbọ́ àwọn àpẹẹrẹ tí a lè pè ní contradictions tó fẹ́ jọ ìtakora nínú kurhani kọ́ọ̀lù hu tààlà ọ̀rọ̀ aláwọ̀ tó sọ nínú suratul qasas àyà fifty six Allah sọ fánẹ́bí rẹ̀ pé ìnàkà látàhádì mọ́ni àhàbàbtà ìnàkà látàhádì mọ́ni àhàbàbtà dájúdájú wà nẹ́bí o ò lè fi ẹni tó bá wù ọ́ mọ́nà wàlàkínà lọ́ha yahadi man yasha wàlàkínà lọ́ha yahadi man yasha ṣùgbọ́n Allah Allah òun ló ń tọ́ ẹni tó bá wù ú ẹni tó bá fẹ́ sọ́nà wa huwa alam bil muhtadin wa huwa alam bil muhtadin Allah ló sì nímọ̀ jùlọ nípa àwọn olùmọ̀nà tó ti gbọ́ báwọn. aya ń sọ pànàbí ìwọlé kò lè fìyàn mọ̀nà ó wu ànábì kó fi gbá mọ̀nà kó fi àwo mọ̀nà kó fi kòkò sásùn mọ̀nà bí àwọn Abu Talibi bí àwọn Abu Jahali àbí ọlọ́run wa ní ò lè fìyàn mọ̀nà dìyín mú báwọn. àyà mi nínú sùrọ́tù sùrọ́ aláwọ̀ tún wá sọ pé wà ìnáka làtàhádì ìlà sírọ́tì mustaki dájúdájú ìwọ lè fìyàn mọ̀nà lọ sínú islam àsìrọ́tù alẹ́ mustaki ó wà ní islam ọ̀kan sọ pé ànábì ò lè fìyàn mọ̀nà ọ̀kan náà lè fìyàn mọ̀nà báwo ló sì fẹ́ yanjú àárín o fàhálì yẹsẹtì ìwọ ahadùn mi múnkiri súnà àyọ̀ọ̀lìnà ànàhùnà kàtà àrùdọ̀ bẹ́ẹ̀nà ní qur'an karim wà báàdù lílẹ̀ báàdì bìnà àlàmà sábàkọ. ǹjẹ́ nìkan nínú àwọn tó takò súnà ànẹ́bì on the premises of contradiction concept ǹjẹ́ nìkan nu wọn ó lágbára láti kéde báyìí wípé ìtakòrámọ̀ ti wá ṣẹlẹ̀ báyìí o nínú àlùkùránì o lórí tó ṣáájú yìí ayatun tẹkùlù aya kan sọ pé ananabi sallallahu alayhi wa sallam la yahadi aya kan sọ pé anabi ò lè tọ́yàn sọ́nà kò lè fìyàn mọ́ náà bàyìnàmá ayatun okoro nígbà tí aya míì tẹkùlù tó ń sọ pé anahu yahadi pé anabi ń ṣe kí ni ó ń fi yàn mọ́nà ọ̀kan náà nàbí ò ní fi yàn mọ́nà kò lè fi yàn mọ́nà ọ̀kan ní ànábì ń fi yàn mọ́nà alayun aduhada taharudu zọhìríyá ṣé ṣé wọn ò ní kàyé kú ìtakora tó fẹ́ jọ bẹ́ẹ̀ ni fi kìtàbílá nínú tírà Ọlọ́run bá àbí kí ló fẹ́ pè fún wa ọ̀kan ní ànábì ò lè fi yàn mọ́nà ọ̀kan ní ànábì ń yàn mọ́nà ṣọ́ọ̀ṣì rí pé it appears contradictory ṣọ́ọ̀ṣì rí báyìí pé aya méjèèjì fẹ́ takora wọn lójú báyìí ها وهل يكفر منكر السنة بآية ويؤمن بآية ǹjẹ́ ìwọ tó o tako súnà ànábì tó o tako àdìsí isa ni àdìsí masidaja ni àdìsí suwalili kaburu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí nítorí pé orí nítorí pé o tako ń tó wà nù kùránì ṣé gbọ́ báyìí sì lè ájìlì dá àwa àwù àtàárù nítorí pé òun sọ pé ìtakora wà ń bẹ́ẹ̀ idan kayfa yata'amal alimunkiru lisuna ma amithili adil halat nítorí náà báwo ni olùtakò súnà ànẹ́bì olùtakò àdìsí ànẹ́bì báwo ló ṣe máa ṣe nírú kọ̀ǹdíṣàn wọ̀nyí wa ahlus sunna wal jamaa ní tiwa wa we are proud to be Ahlus Sunnah we are Ahlus Sunnah we are Ahlus Sunnah tàjá Ahlus Sunnah yufassiruna al-hidayah àwọn wàá ṣe àlàyé wípé alihidaya alimusibata li sallallahu alayhi wa sallam pé ìtọ́sọ́nà ìfinimọ̀nà èyí tí ọlọ́run fi rinlẹ̀ fún ànábì rẹ̀ nínú sóòrà kejì yẹn ìyẹn sírọ́tù ṣúrọ́ pé dájúdájú wọ ànábì òun fi yàn án mọ̀nà lọ sínú Islam a wàá ṣe àlàyé lórí ẹ̀ pé bí anáhà ìdáyàtò lè bàyà ni wà dìlàlà a wà ṣàlàyé pé ìtọ́sọ́nà ń bẹ yẹn ìmọ̀nà ń bẹ yẹn ìmọ̀nà pé kí èèyàn ó máa ṣe àlàyé ọ̀nà mọ̀ fún yàn ni kí èèyàn máa tọ́ka àyàn sí pé rìn báyìí rìn báyìí rìn báyìí ó fẹ́ kírun kí báyìí ó fẹ́ gbàwẹ̀ gbà báyìí à ń tó ń tì í sọ́nà náà nìyẹn àbí kí lápẹ̀yìn ó fẹ́ kírun ọ̀mọ̀rún kí àlébìsì kọ́ when you want to pray ọ̀sán àlùwàlà àlùwàlà ṣíṣe tọ́kọ̀ wa òun ṣé kí ṣe tọ̀sọ́ náà tabasara wà látàn ta fẹ́ kírun bá ṣe kíre bá ṣe dúórè yẹ rákàtà máa kíre rákàtà yá níbi rákà méjì méjì àádìde kí rákà kẹta àkà wọn kan sókè àkà wọn kan gẹ́gẹ́ àdé nọ́ọ̀tì tọ́sọ́nọ́s. Ah. fàhánà bayan ìdáyàtúlì bayan ìtọ́sọ́nà onítùmọ̀ àlàyé lórí báwo la ṣe ṣe ọ̀rọ̀ àlèkè àmọ́ wa. okay? ìyẹn lọ́lọ́run fi rẹ̀ fànàbì wípé dájúdájú o ànábì ń tọ́ àwọn èèyàn sọ́nà lọ sínú ìsìláàmù ai ànáwó dá àyà ànábì o oníwàásí ni olùpèpè ni tí ó máa pe àwọn èèyàn lọ sínú ìsìláàmù. amẹ́lẹ́hìdáyà alimọ̀nfìyà ní ti ìtọ́sọ́nà eléyìí tọ́lọ́ ń sọ pé kò sí fún un tó ní o kò lè tọ́ gbọ́ ànábì wá kò lè tọwọ́ ẹ̀ wá fahiya ìdáyàtú taofik èyí ni ìtọ́sọ́nà kòǹgẹ́ kòǹgẹ́ nínú ẹ̀mí kábàáyàn sọ̀rọ̀ kọ́lọ́ ń sì fi ọ̀rọ̀ yẹn ṣe kòǹgẹ́ èyí tí bẹ́nu ẹ̀mí ẹ̀ ọ̀dọ̀ náà o torí pé ọkàn ẹ̀dá ọwọ́ ọlọ́run we can only guide you we can only guide you ṣùgbọ́n rántí o ajá wọn ló ní imí tiẹ̀ nú o kó tó mọ jẹ́mi onímí o gbogbo bá a ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí we are guiding you ó ṣeé ṣe kó ọ̀tá pípé tinú ẹ̀ ló ṣe we don't have any authority over that gbogbo bá a ṣe ń ké yìí tá n láàgùn yìí o lè máa ní owó tí ń gbé fún un ní gbogbo wàhálà tí ń ṣe òun èṣù lè gbé sí lọ́kàn pé ta ni sáàwá mọ̀ ni nítorí pé àwọn Saudi ajá Saudi ni tí wọ́n ti pín tiẹ̀ náà fún un tí ọlọ́run ò ní ju ọkàn ẹ̀ lẹ̀ láti fọ́lò bá a ṣe gáìdì ẹ̀ yẹn ló fi já sí wípé ẹ wò ó ọ̀ ń lọ ibì kan máa wò ó ọ̀ ń lọ ibì kan tọ́ ọ̀ mà ẹnìkan ló máa kọ àdírẹ́sì lé ọ lọ́wọ́ àbí ọwọ́ akúsọ̀wọ́ ọlọ́run kọ́ ọmọ yes or no ò ń lọ ibì kan ènìyàn ló máa kọ àdírẹ́sì lé ọ lọ́wọ́ ìdáyà kan nìyẹn ìtọ́sọ́nà kan nìyẹn pé tọba ti dé o ọ sọ̀kalẹ̀ ní Òṣòdì o láti Òṣòdì o ọ máa rí ọkọ̀ kẹtukẹtu tàbí yànnàpájà kó wọ́ o tí ò ìdè yàrá èèyàn nàpájà tó fi sọ̀kalẹ̀ o ọba tí a sọ̀kalẹ̀ ọ̀rẹ́ àwọn kabúkabú o you've already guided him to his destination ṣùgbọ́n wọ́n lè wọ́n tì tì tí ó di ó délé ó délé ó dóko òdóko ó dóko òròkò dóko òròkò tó tí wọ́n wá tì ah, a sì fún ládírẹ́sì o ibo wa ló wa mórílé báyìí o ìwọ́ tí ó ti ṣe bayan ó ti explain the way to his destination ṣùgbọ́n ó kù tọ́lọ́hún ó kù títọ́ lọ́hún so intanẹ́bì lè ṣe òun ni kó ṣàlàyé ọ̀nà mọ̀ this is way to paradise this is way to hell. ọ̀nà tó já àlìjẹ́nà rè ọ̀nà tó já iná nìyí kó ṣàlàyé kí nìyẹn ó ṣe tí èèwọ̀ àlìjẹ́nà kó ṣe fún wa kí nìyẹn máa ṣe tí èèwọ̀ náà kó wa ṣùgbọ́n kó wá kọ̀ǹtúrò ẹ̀mí kan pé ìwọ yìí iṣẹ́ tí mo júwe pé fi wà àlìjẹ́nà yẹn you must do it ọlọ́wọ̀ fún ní ability ẹ̀ sọ fún wa nù ǹjọ́ wa rí àlàyé yẹn nù kúránì bíi ọlọ́run kan sọ̀rọ̀ ni innaka la tahdi man ahbabta àyà ń sọ̀kalẹ̀ nígbà tánàbí ti ń banú jẹ́ lórí Abu Talib after he has explained a lot to him lẹ́yìn tó ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún Abu Talib tán yet Abu libi kò wá guided ọlọ́run ọ̀tọ̀ sọ́nà ànábì tọ́ ọ sọ́nà àmọ́ ọlọ́run ọ̀tọ̀ sọ́nà ànábì fi wá àsìtọ́ sọ́nà àmọ́ ọlọ́run bò sípayá ẹ̀mí rẹ̀ ọlọ́run sípayá ẹ̀mí rẹ̀ ìwọ́ wo àṣírí sọ̀rọ̀ tó lè fà á sí kan gbọ́ tí ọlọ́run sípayá ẹ̀mí wọn sẹ́fi kó ló súnfí làwọn míì gbọ́ tí wọ́n ń sọ ránṣẹ́ wípé ṣe bówó tí ń gbé fún ibiṣẹ́ ẹ̀ ló ṣe that is the only reply from them to me tá ń sì gbowó fún mi ṣé sí ọ̀rọ̀ sí nìyẹn báwọn sọ ma pé àwa gáìdì wọn bá ṣe lè gáìdì wọn pẹ̀lú àlàyé pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ àti ìtọ́kasí tí ò ní ẹja ń bá kàn nú ṣùgbọ́n nígbà ọlọ́run tí ìkórìíre mọ́ wọn ń kọ́ o kí la ṣe sí i. nítorí náà fàṣálà tààrùdù bí n tó fẹ́ pè ní ìtakora mo sì yẹ̀lú lẹ́nu o bí o sì ṣe kí ni o bó ṣe yẹ̀lú lẹ̀ o nìyẹn ní ìparí ẹ jẹ́ mú àyàtọ̀ tó fẹ́ jọ ìtakora wá yakunu rabbana yakunu rabbuna yakunu rabbuna subhanahu wa ta'ala ọlọ́run bá wa ọba àlékè ọlá ó sọ pé iná lẹ́dínà àmánú wà lẹ́dínà háàdú wà nàṣọ́ra wà sọ̀bìyìn mọ̀n àmàna bìláyì wà lè yàwó mẹ́lẹ̀ áhìr wà ámìlà sọ́ọ̀lì ha fàlàhùn àdìrúhùn ìdàrọ́bìhìn wà là kọ́ọ̀fùn àléhìn wà láhùn yazanun. ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n gbàgbọ́ lódodo wúwàdós àwọn mùsùlùmí wà lẹ́dínà háàdú àtàwọn tó di yẹ̀wúdí àwọn nu àwọn júù wà nasọ́ra àtàwọn nasọ́ra àwọn wọnú àwọn christian wà sọ́bíìn àtàwọn sọ́bíàns dé the idolaters the pagans àwọn ọ̀ṣẹ́bọ mẹ́rin lẹ̀sìn láyé <laughs> ọlọ́sìkà gbogbo àgọ́ láàrin muslims jew christian and the pagans ọlọ́wà kú wájọ ẹ á mọ ohun tó náà fẹ́ sọ o ọlọ́run ni mọ̀n amanabilayi ẹni tó bá gba aláwọ̀ wà á mi la sọ̀ léha. So, tó sì ṣiṣẹ́ rẹ̀ falahum ajruhum inda rabbihim ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ olúwa wọn o wala khawfun alayhim wala hum yazanun kò sí ìpayà fún wọn wọn sì ní ìbànújẹ́ to you as a layman in Islam kí ló fẹ́ understand níbí báyìí tó tayọ pé ẹ̀hẹ́n so we a lè rí Christian tó máa wà lìjẹ́ náà dẹ̀n a máa rí Jew tó máa wà lìjẹ́ náà dẹ̀n a máa rọ̀ṣẹ̀ bọ tó máa wà lìjẹ́ náà gẹ́gẹ́ bá ṣe rí mùsùlùmí náà ṣé wà nìjẹ́ náà ojú sí ọlọ́run kó wọn jọ yìí ó kó wọn jọ kàyúrú kàyúsì ọlọ́run kó wọn jọ yìí àwọn tó gbọ́lọ́ gbọ́ àwọn yehudi àwọn christian àtàwọn ṣẹbọ <laughs> wàfi nafsi sura nínú sura yìí this is chapter two verse sixty two nínú sura yìí verse one twenty tún gbọ́n tọ́lọ́ tún sọ ń bẹ̀ wàlá ń tẹ́rí dọ̀ ànkálí yahudu wàlá nasọ́ra hàtà tẹ́tẹ́ bí àmì látàhùn àwọn yahudi àtàwọn kírísítẹ́nì wọn ò ní yọ́nú sí ọ títí láíláí títí tó fi tẹ̀lé ojú ọ̀nà wọn ọlọ́wọ́n fẹ́ wọ́gi lójú ọ̀nà wọn péranù ní pófò ni ọwọ́ ni kùl ìnàhùdà lọ́ọ̀yì wàlúhùdà sọ́ọ̀ ọ̀nà mọ́ ọlọ́run tí í ṣe islam òun ọmọ òun kò sí mi ìmọ̀ o sọ́ọ̀ máa gbóòórùn pé ayé eléyìí ó tún tako ibi ó ti kó gbogbo papọ̀ àbí bí ìjàmbá àlìjẹ́nà hey wàlá ìní tàbá ta àwa ahùn tọ́ ọ bá wá lọ tẹ̀lé ìfẹ́ nú wọn bá a dà lẹ́bi ìjà ẹ̀ka amúnà láìlìmì lẹ́yìn tó dé wá bọ́ nínú mọ̀ yìí máa laka amúnà lọ́hìnmi wàlí yìí wàlá nàṣírin lọ́dọ̀ ọlọ́run ò ní rí aláàbò bẹ́ẹ̀ ló ò ní rí alárànṣe kankan o ìyẹn ó jẹ́ ó gbé ni o tọ́ bá tẹ̀lé àwọn kírísítẹ́nì o ọ̀ wọ̀ náà nìyẹn o ah èyí ti ṣe o sì ń ṣe tìlàwà lọ́wọ́ ni èyí parí júùsù mi júùsù kan nínú júùsù kan ló ti kan aya sixty two ibi ọlọ́run ti kó wa pọ̀ nínú júùsù kan náà ló tún ti kan aya one twenty ah ẹ gbọ́ ẹ jẹ́ n ẹ bẹ́ẹ̀ ti ka bákọ́rọ̀ ẹ jẹ́ n pàdé ẹ lọ sí maida ọba tó fún fẹ̀rẹ̀ ọba tó lọ sínú maida nígbà tó ń ka maida lọ ó tún dáyà tá a ti gbà ọlọ́run tún ní ya ayíwá lẹ́dínà mẹ́nu ẹ̀yin onígbàgbọ́ òdodo látẹ tẹ́kílúlì yahuda wọn nà sọ̀ra àwòlíyà ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin mùsùlùmí ẹ má mú àwọn yahudi àtàwọn kírísítẹ́nì ẹ má mú wọn ní ọ̀rẹ́ kankan o bàdúhùm àwòlíyàhù bàd bàdúhùm àwòlíyàhù bàd let christian be a friend to another christian jẹ́ kí christian ò jẹ́ ọ̀rẹ́ christian kí jù ò jẹ́ ọ̀rẹ́ jù tó ti yé má bá wọn sọ̀rọ̀ ń tiẹ̀ o má bá wọn ṣe o wà máa ń yàtàwá láhùn minkum ẹ ń bá lọ mú wọn lọ́rẹ̀ẹ́ nú yín fa ináhùn mínihùn ó ti dì wọ́n nú o it's no ma a muslim o ẹ́ iná lọ aláya adélé kọ́mọ zọlímìn dájúdájú aláwòrán tọ́jú alábòsí kò ní fi wọ́n mọ̀nà o ah! ọlọ́run tún ní ká mọ̀ mú lọ́rẹ̀ẹ́. ó ṣe akówà pọ̀ ń bí lókè wàhálà máa dé o sórí ayàwó ló lò ní ìsìn èwo ló gbèjú lẹ́pẹ́ léyìí ò ní lulẹ̀ ló fi gá sí pé ọ̀rọ̀ tí ó tẹnu àwọn mọ̀ bọ́ta ni pé kúlùn mìnìndì rọ̀bìnà gbogbo ẹ̀ pátá ọlọ́run ló sọ kalẹ̀ ṣùgbọ́n ìkọ̀ọ̀kan ni mo ní. kí ló bí i tọ́lọ́n fi sọ̀ kalẹ̀ irú àyà báyìí pọ̀ lọ́jàrá níbo mi ọmọ gbọ́ mini humuli muminu náà wá kí sáárù humuli fásikù náà onígbàgbọ́ òdodo ọ̀rọ̀ àánú àwọn kírísítẹ́nì àmọ́ pọ̀lọpọ̀ wọn ní obì lè jẹ́ ah, ó tún wò pé mini humuli muminu náà ah. so de gbogbo pátápátá wọn àárí mùmí nínú wọn bóyá àwọn ajẹ́rìí nìyẹn o àbáwọn kátólíìkì ah, ah, àwọn kátólíìkì kọ́ àwọn sẹ̀lẹ̀ ni àwọn ni wọ́n tòdì ọ̀run wá ah, àwọn sẹ̀lẹ̀ kọ́ àwọn rìdíìmù ni ọkà kúrẹ sínú wàhálà ni o ọkùrẹ sínú wàhálà máa gbọ́ àlàyé táwọn afáfẹ́ sí lórí ẹ̀ idan nítorí náà làdáyìnà àlẹ́hán àyàtún lọ́dọ̀ wa báyìí àti rí àwọn àyà kan Tukubiru, ti ń fún wa nírò pé bí anna nasọ́ra wípé àwọn nasọ́ra o lahum ajruhum min rabbihim pé wọ́n ní ẹ̀san ẹ̀sìn wọn lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn wala khawfun alayhim wọn ò sì ní páyà wala hum yazanun wọn ò sì ní banújẹ́ àyà kan sọ yẹn fún wa wa ayatul ukhra àyà míì tukhbiru bí anna Allah bí anna nasọ́ra kuffaru àyà míì ń sọ pé kèfèrí ni wọ́n. bí àyà ti ń sọ pé làkọ̀dé káfá lẹ́bí náà kọ́ọ́lù iná ńlọ́ha húwà ní mọ̀sí hu ibùnú mọ́ríyàm làkọ̀dé káfá lẹ́bí náà kọ́ọ́lù iná ńlọ́ha sáàlìsù sálàtà. àyà mi ń pè wọ́n ní kèfèrí ó tún wá ní wàá nà mọ́ yàtọ̀ fọwọ́ ó tún wá ní ẹ̀ ń wọn òun náà ti di wọn nìyẹn nà àti pé ń bá tẹ̀lé fẹ́nu wọn laysa lahu minallahi min waliyyin wala nasiri kò ní rí aláàbò kò ní rí alárànṣe ah al-ajib annanna lam nastati'a an najma'a bayna hadhihi al-ayati jami'an wa nubayyina ma ashkala fahamuhu minha wa nazilu anha ma dhahara the wonder kàyéfì tí ń bẹ nínú àwọn àyà yìí ni pé a ní agbára láti harmonize gbogbo àyà yìí papọ̀ kasi wànúbà yìí náà má àsùkàlà fàámù mìnìhà kasi ṣe àlàyé èyí tí àgbóyè ẹ̀ paka sọ nínú ẹ̀ wànúzìlù àníhà mọ̀ọ́dọ́hàrà mìntàárùdín kasi wàá mú ohun tó bá jẹ yọ nínú ìtakora tó fẹ́ jọra wọn nínú ẹ̀ ká mú kúrò ń bẹ́ẹ̀ ìlàbí sunna sunna àrísítọ́ lónìí lòun òní ọ̀wà ayanjú gbogbo àyà tí ó appear contradiction àdíìsì tó fẹ́ lu apá kan dápá kan sí òun òun náà láwàá lò ní tí ó jẹ́ kó hàn sí wa gangan kí ni nǹkan táwọn àyà yìí ń sọ. So